olúwa ṣe fẹ́ ni. Ajíkanlé ní kí n sọ fún yín pé òun ní ilé mẹ́fà sí Èkó ń bíbà yìí. Ó ní méjì sí Lẹ́kí. Ó ní méjì Ó ní kí n sọ gbogbo àwọn ọmọ pé yìí tóun ní sí sáìdì àgbàrá ní kí n sọ fún yín pẹ́yìn tó wà ní sáìdì lẹ́kì sáìdì yẹn kẹ́nìbọ̀dì má dé bẹ́ẹ̀ torí kóun máa wálé ní every Thursday ibẹ̀ lòun fẹ́ máa dé sí pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tó ti lọ tóun ti bá pàdé nínú àwọn tíátà ní àmúwò pẹ̀lú ọ̀jọ́ bíi Àjàgúnlá Ẹ̀dàmúrà Narcis aka Wọ̀rọ̀wọ́ àti Bọ̀dá Ìyanu tí wọ́n jẹ́ star àmúwò pé gbogbo àwọn ni àwọn ti pàdé ní ibi táwọn ti pàdé ní ẹ̀sùn ògbèjì ìyẹn jẹ́ agbede méjì ayé àti tọ̀run ó ní kí n ṣàlàyé fún gbogbo ẹ̀yin ọmọ àmúwò pátápátá pé kẹ́ ẹ ṣe dáadáa kọ́run dùn orí òun tó ti ní appointment mi pẹ̀lú àwọn tó ti lọ ó ní kí n fàsìkò yìí sọ fún gbogbo yín pátápátá yìí pé ìyàwó tí òun ní àwọn tó bí ọmọ ẹyọ kọ̀ọ̀kan fóun wọ́n jẹ́ mẹ́jọ àwọn tí òun yàn lálẹ́ tóun kankan jẹ bíi carrot òun ò lè káyé wọn o bẹ́ẹ̀ tí ẹni tí ó ní kí n pe Ridwan Ajikanle pé kí n sọ fún kó tọ́jú gbogbo àwọn kó o gbogbo ẹni bá ti ń gbọ́ ọmọ wá kó sọ́mọ àlẹ́nu wọn o òun lòun ní. bàbá Jamiu aka Yaya nínú àwọn ìyàwó Ajikanle ẹ mẹ́ta kẹ́ mọ́ tọ́jú wọn. kẹ́ẹ̀dẹ̀ mọ wọlé pẹ̀lú wọn kí gbogbo ẹ̀ má bàa dógùn kẹsẹ̀ mi mo sọ bẹ́ẹ̀ o Ajíkanlé ló sọ bẹ́ẹ̀ o ìwé tó fi ránṣẹ́ rèé o torí ọ̀tọ̀ ní tá a sọ ní ni ti dọ̀rùn orí mo mọ ṣe ló máa mú mẹ́jọ. mo fẹ́ mọ ka orúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan bẹ̀ kó má dàbí ẹni pé mo tú wọn ní àṣírí torí nínú ẹni tí wọ́n ti fọ́ rí èmi náà wà nù wọn. kò sí mo fẹ́ dàpọ̀ mo ṣe mistake ni ẹni mọ ní sùúrù ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan o. ó ní kí ẹ tọ́jú rílíwà náà dáadáa eyín rú bẹ̀ nínú àwọn ìyàwó yẹn kí rílíwà náà mú méjì kó mọ tọ́jú wọn kó sì mọ wọlé pẹ̀lú wọn. ó ní kí wọ́n pín ilẹ̀ òun tóun ní tóun ò gbogbo títì Agbára ròdù yẹn Ajíkanlé ló ní títì Yanẹ́ra ròdù désìbírí Ajíkanlé ló ní kóró ti yàn lè ń bẹ̀rẹ̀ ṣáìdì ìkọ̀tún ságége ọbẹ̀ ọ̀gá mi ò lè ka iye látó ti rẹ́ wọ́n ní kí n sọ fún gbogbo yín pé àlẹ́ pọ̀ jù ìyàwó lé lọ ṣùgbọ́n gbogbo àwọn tó bá ti ń wá ẹ mọ́dòdú tì wọ́n ẹ ṣáà mọ́ gbà wọ́n wọlé gbogbo ọmọ àmúwò pátápátá tó bá mọ̀ tó bá mọ ilé ibi tí òun kọ́lé sí yẹn pé kí ẹ máa mú wọn lọ sínú inú ilé yẹn lẹ́yọ kọ̀ọ̀kan táwọn ajagunbalẹ̀ bá wá fẹ́ gbà ẹ máa mú wọn wọ yàrá yín. ó ní kí n fi àsìkò yín sọ fún gbogbo ẹ̀yin ọmọ ọ̀jọ́ ipe pé ẹ tún kú ara òun lẹ́ẹ̀kan sí i kẹ́ ẹ mọ̀jọ kọ òun ọ̀parun o kẹ́ ẹ sì kọ́ dé ìtọ́jọ́ tó ń kúlẹ̀ kẹ́ ẹ mọ̀ ṣe lọ́dọọdún tẹ́ ẹ bá ti wá ń ṣe kẹ́ ẹ mọ̀ ha kọ́ńdọ̀mù ẹ mọ ní sùúrù o kẹ́ mọ ha kọ́ńdọ̀m kẹ́ mọ ha bẹ́sìtì àwọn nǹkan kan ní kẹ́ mọ ha bí òkú òun nìyẹn o kẹ́ ẹ dẹ̀ mọ ọmọ tí tí kọ́nà bá ṣe múra yẹn ní wọ̀ ẹ múra yín wọ kọ́nà torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo jẹ́ ají kan léyìí ọba arúgbòrògbò ni mi àwọn ni ọkọ lẹ́mi màá wá fọwọ́ ara mi kọ́ ó ní kí n sọ fún yín pé ọmọ táyá bá bí ẹyá ní ọjọ́ àgbógbó àwọn tó ti èso ara àwọn jáde pátápátá láti number one to end ó ní kí bóun sọ fún gbogbo wọn pátápátá pé gbogbo wa tóun wù pátápátá ẹ máa wù o ṣùgbọ́n ẹ̀ lè kú irú ikú tóun kú torí pé tó bá jẹ́ ọlọ́run ni oyè tó bá sì jẹ́ èèyàn náà ni oyè ọlọ́run ó ní kí n fi àsìkò ìsàlàyé fún gbogbo ẹgbẹ́ tíátà lápapọ̀ pé bàbá kú bàbá sì kú ni o torí iṣẹ́ òun ò lè parun èyí ni láti fi àsìkò kí gbogbo ẹ̀yin ọmọ àmúwò pátápátá pé ẹ kú ara fẹ́ra kù. ẹ kú àsẹ̀yìndè ọlọ́run ó jẹ́ kí ọdún kó jìnnà wọn o àwọn iṣẹ́ tó fi mi rèé o tó bá jẹ́ pé a bá rí ẹnìkan tó bá lè jáde síta pé òun mẹni tó pa ajíkanlé kẹ́ni náà mọ̀ ọ̀bọ̀ èmi dẹ̀ tó pa torí nínú àwọn tó pa ìfòòró pọ̀ wọ́n fi ni kó wá tó di pé ọlọ́jọ́ dé ikú dé wọ́n wá ní o wà òun ò sí nípò ìnira rárá rárá àti rárá òun ò sí nípò ìnira pé gbogbo yín kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ipe gbogbo tó wà lára àwọn pátápátá ní ti ń rojọ́ lọ́rùn báyìí yóò gbogbo tó wà lára gbogbo ẹ̀yin ọkùnrin pátápátá ní yóò rojọ́ yóò rojọ́ o obìnrin ló kú ni ẹbọ́kùnrin ló kú gbogbo tó wà lára ọkùnrin ní yóò gbogbo kìsì tí ajíkanlé kìsì pátápátá ó ti ń rojọ́ gbogbo àwọn nǹkan míì náà ó gba àwọn nǹkan oríṣiríṣi ti rojọ́ gbogbo nǹkan oríṣiríṣi ti rojọ́ àwọn nǹkan míì wà tí mi lè mọ dákọ dáadáa nínú gbogbo kínní ọlọ́run ló ṣe ó ṣe ó kọ́ àsẹ̀yìndè ó ní kí n fàsìkò yìí sọ fún gbogbo yín pé kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ikú òyìn sí láti kú o ṣùgbọ́n nǹkan tí ó máa kárí òun ni kú torí gbogbo wa kọ́ la máa sà gbogbo wa kọ́ la máa lówó gbogbo wa kọ́ la máa kọ́lé bẹ̀ẹ̀ ikú ló máa kárí kọ́lọ̀ wọn bá là ń kó bá wa délẹ̀ fún èèyàn rẹ̀ tọ́lọ̀ ìròyìn mi ò jù báyìí lọ.